ìbéèrè wọ́n ní ẹ̀dá kan báwo ni mùsùlùmí ti mà pé gbèsè ayé tó ń wúlò àgbáyétà ń bẹ́ńbẹ́ pé wọ́n sì bá ojú iye ọba lọ́pàdé ìyọ́kùn wà fáyà. ìbéèrè yìí ó súnmọ́ kó gùn díẹ̀ so mo ta kàn sí àwọn ìṣàrọ̀ lọ́kìfà kó mùsùlùmí ti fẹ́ mọ̀ pé gbèsè ayé tó ń lò àlùbáríkà wà ń bẹ̀ ìbéèrè yìí ó bí kí náà pè ní àlùbáríkà gan so àlùbáríkà kẹsàrọ̀tò xeyìí àlùbáríkà ìmọ̀ bẹ nínú sẹ̀mí àlùbáríkà ìmọ̀ bẹ nínú àsìkò àlùbáríkà ìmọ̀ bẹ nínú ọjọ́ fún yàn a sì máa bẹ nínú ìgbà a máa bẹ nínú owó a máa bẹ nínú ilé a máa bẹ láàrin kódà níbi ìbálò yá ìbálò ọ̀rọ̀ baraka ó fẹ̀jú gan ṣùgbọ́n tí ń jẹ́ baraka náà ni kẹtọ́rọ́tù alkhair wa mazidu alekun ore ó wá kù kí ni baraka tí ń bẹ níbi kọ̀ọ̀kan kí ni baraka tí ń bẹ nínú sẹ̀mí ìsẹ̀mí gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè tó wà mubarak ìsẹ̀mí tó lálùbáríkà òun náà ni ìsẹ̀mí téèyàn rí lò sójú Allah azza fi ula kódà bí èègùn lẹ́nìí bí èègùn lẹ́nìí kò túmọ̀ sí wípé báraka ò sínú ẹ̀mí gúngún rẹ̀gẹ̀dẹ̀ ó sì lè wà ń bẹ́ yóò gùn lẹ́nìí ẹ̀rí oṣanlá Muhammad sasala ó ní ẹni tí olúwa bá fẹ́ràn yóò fún ní tólù lọ́múr wàhùsùn àlàámẹ́lì ẹ̀mí rẹ̀ ó gùn yóò tún wárí iṣẹ́ rẹ̀ gbèsè òun gẹ́gẹ́ ní jẹ́ baraka ẹni tó bá ti jẹ́ mubarak fi ṣáàní min ṣóòní ẹni tó lọ́n bá fi baraka sí ọ̀kan nínú àwọn iṣẹ́ rẹ̀ òun náà mọ̀ bóyá sẹ̀mí bóyá nù lé inú lé nísìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ọmọ ìyàwó Allah subhanahu wa ta'ala ó ṣe wọ́n ní muti'in wọ́n gbọ́rọ̀ wọ́n ní tẹ̀lé bó bá pè wọ́n bó pè wọ́n sákèèsì omi ìpè bóyá wọ́n mọ́ àmọ́ pé wọ́n sákèèsì ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí so ìgbésí ayé bó ti yẹ kó máa lọ ń lọ àpẹẹrẹ pé báraka wà nílé yẹn bẹ́ẹ̀ ni ìrántí olúwa ti máa ń lọ bẹ́ẹ̀ alukurani kíkà àwọn máa ń ka alukurani àwọn máa ń sa alukaru àwọn máa ń ṣe apẹ̀rẹ̀ pé baraka bẹ́ẹ̀nu lé yẹn nù bẹ́ẹ̀ ni ìsẹ̀mí ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni iṣẹ́ ọmọ ènìyàn bẹ́ẹ̀ ni ìbálò ọmọ ènìyàn kọ́dọ̀ èèyàn tí èèyàn lè máa bá èèyàn rìn kí wọ́n mọ̀ pé alábàárìn alálùbáríkà lélẹ́yìí so ọ̀rọ̀ baraka nǹkan tó fẹ̀jú ni ọmọ ènìyàn ó máa mọ̀ pé ìgbésí ayé òun wà mubarak nígbà tó ṣe wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo ìtọ́ba fẹ́ ṣe níṣẹ́ nígbìyànjú ọba Allah máa bá fi ṣe kòńgẹ́ ọlọ́wà fi báraka ti rí ó lè mọ níwọ̀n ṣùgbọ́n nǹkan yẹn ọ̀sán máa lọ ní sísẹ̀ǹtẹ̀lé lọ́nà tí ó máa ṣe déédéé lànà olúwa àtọ̀nà tí ó gbà yọ olúwa nínú. ala kulli ọ̀rọ̀ baraka ó fẹjú báwọn èèyàn ṣe máa ń pè lọ nǹkan míì sì ń bẹ táwọn èèyàn ń pè ní báraka àti ìsàlùbáríkà tí ó sọ pé àdánwò ní ìṣèjára àjàn ẹ̀yìn kan bá nísìn wá jáláriwo àbí ń wí nǹkan míì àbí ń dàgbòrò orú wọ́n sì máa lè ní à kọ́dà ẹni míì oníṣẹ́ ẹbú wọn mà ní à ọlálùbáríkà púpọ̀ iṣẹ́ ẹbú nísìn ṣe ògbó eléyìí mọ̀fúnmù àlùbáraka fi daw il kitabi wa sunna tí yẹn bá wo gbogbo ááyà tó sọ̀rọ̀ àlùbáríkà gbogbo àdìsá nábì tó sọ̀rọ̀ àlùbáríkà èèyàn wà kójọ èèyàn wà kójọ Allahu àti máa ní àlùbáríkà yìí ẹ wà nábì Ìsá alayhi salam nígbà tí ọba Allah ti ń sọ̀rọ̀ rẹ̀ nínú al bàtà bí ní kékeré ẹ wà dúrà tó ẹ wo tó wí wa ja'alani mubarakan aynama kunt aynama kunt. وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وتصر زكريا يحيى أني وجعله مباركا أهي إيه تقصر سكي كتبتي عيسى إن نبشرك بغلام اسمه يحيى لا إنه سورة مريم ọ̀rọ̀ أنا أصوان به sọ kótó kàtí àyíṣà wípé ti àyíṣà nù inni abdullahi atani alkita wàjàlani nabiya wàjàlani mubarakan ainama aifuma kuntu àbí ainama kuntu ainama kuntu wa awsani bisalati wa zakati madumtu hayyan tabanika wo ti qissa anabi àyíṣà yìí alayhi salam anabi ìsẹ̀mí tálíkà yányá nínú àwọn ànábì ọlọ́run tó lo ìsẹ̀mí tálíkà yìí ó sì ní gbogbo bí kíbi tí ń bá wà ọlọ́run ọba ṣe nílá lùbáríkà ó túmọ̀ sí pé ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ ní tí ń já lùbáríkà gbogbo àwọn nǹkan wọ̀nyí làbúdá min jámọ́ì wọ́n ìsẹ̀mínà jámọ́ì wọ́n ìsẹ̀kọ́rà kó ẹ̀rí jọ kó tó mọ kí náà ń pè ní mọ̀fúnmọ̀lùbáríkà níwòye